تمزك بأبل الله واتبع لهداه ولا تك بدعيا لعلك تفله ودن بكتاب الله والسنن التي هتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دعنا الاتكياء وافصه بذلك دان الأتكياء وأفصه الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبع بدعوته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب السليم أما بعد فالسلام عليكم warahmatulahi wabarakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. dájúdájú ọpẹ́ ni fún ọlọ́run subhanahu wa ta'ala a sì tọrọ àlékún ìkẹ́ ọlọ́run fún anabi sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráalé àwọn sọ̀hábà àti àwọn tí wọ́n bá tẹ̀lé orípa anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀ndé alqiyama eléyìí tí a ń fi àánú ọlọ́run bẹ lọ́run kọ́lọ́run ṣe èmi àti níkan lára àwọn tí ó tẹ̀lé orípa ànábì náà ti di ọjọ́ ìgbìndín alkiyama bákan náà àdúpẹ́ fọlọ́wọn ọba tí ó tún ṣe é láàánú fún wa láti pé kí a tún wà ní orílẹ̀ alàyè ní òní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún nínú oṣù kẹfà ọdún ẹlẹ́sìn Islam tí jíra ànábì sallallahu alaihi wasallam ti ń di ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn-ún mẹ́rin àti ogójì ọdún gẹ́rẹ́gẹ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọba àlekọ́lá kó ṣe wá lẹ́rú tí ó lè mọ dúpẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yìí ètò wa ètò yín àti gbogbo ẹ̀yin alákìyèsí ẹ̀yin oníbèrè ti ẹ̀yin onímọ̀ràn àti gbogbo àwa tí à ń sọ náà kọ́lọ́mọba àlekọ́lá kó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore kọ́lọ́mọba àlekọ́lá kó mọ̀ ṣe wá ní ẹni tí ó ṣe orí burúkú níwájú ọlọ́run kọ́lọ́run sì mọ̀ ṣe wá ní aláyà kókó nàkí tí a bá nígbàgbé nígbà tí à ń bá ọ̀rọ̀ wa bọ̀ láti báyá bí ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ní àbí tí a ń sọ̀rọ̀ nípa nidaatul rahman min suratil al-Hujurat àwa ti bá ọ̀rọ̀ náà débi àyà ẹlẹ́ẹ̀kọkànlá níbi tí ọlọ́run bá àlékè ọlá ti níyà ayyuhal ladhina amanu a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run lóhùn pé ẹ̀yin tí ẹ jẹ́ olùgbàgbọ́rò la yaskharu qawmun min qawmin ibẹ̀ ni a bá ọ̀rọ̀ náà dé bákan náà ìbéèrè alákọ̀ọ́kọ́ tí a wá ní fún olùbánisọ̀rọ̀ wa lénìí òun ni pé kí ló kùnfà sísọ̀kalẹ̀ àyà yìí kí ló kùnfà sísọ̀kalẹ̀ àyà ẹlẹ́ẹ̀kọkànlá yìí bísímìlà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك أميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وعنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه متلك كيتي آه، أستاذ أبو fatuma tí wọ́n ti kí gbogbo jamaa mùsùlùmí àti gbogbo ẹni tí ń gbọ́ wa bákan náà mo fi sálámà náà tún tẹ̀lé wọn bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí tẹ̀síwájú lórí agbọ́nrin àwọn ìpèpè allah subhanahu wa ta'ala tọ́lọ̀ ń pe àwọn olùgbàgbọ́ òdodo nínú suratul hujurat títí àwa àwa níbi àyà ẹlẹ́ẹ̀kọ́ kànlá nínú àwọn ayọ̀ alladhina amanu láwọn ẹ̀kọ́ tá a sọ fún wa pé súra yìí bẹ́ẹ̀ bá fi lo ayé gbogbo ayé yóò rojú kódà ní tí ó mùsùlùmí tọ́ba yá ẹ̀kọ́ yìí lò òun ni ó sì mọ yọmọ rí ìgbádùnnú ayé tó jẹ́ pé kódà látara rẹ̀ ọlọ́run lè ṣe pé kóun ní o sì kòǹgẹ́ oríire táwa mùsùlùmí náà ṣe tá a fi jẹ́ mùsùlùmí. àyà eléyìí òun láyà ẹlẹ́ẹ̀kọ́ kànlá tẹ́kù ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run gbé wa rìn nínú àyà yẹn tó pọ̀ láwọn ẹ̀kọ́ rẹ̀ kódà tí kì í ṣe ọ̀rọ̀ ètò ọjọ́ kan أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسهر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنبسوا بالحلقاب ولا تنبسوا بالحلقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون ẹ ká gba bẹ̀yẹn wọlé lẹ́nu àyà eléyìí òun ni ọ̀kẹ́ náà àwọn òpèpè Allah subhanahu wa ta'ala tó ì jẹ́ pé àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ báwọn onímọ̀ sọ fún wa ọlọ́run bá fi àwọn pẹ́rẹ́gi méjì kan kalẹ̀ síwájú ká tó bọ́ sínú tútú àyà yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ àsíá ìṣọ̀kan jẹ́ kí gbogbo mùsùlùmí ọmọ bẹ lábẹ́ rẹ̀ ọlọ́run rí èsì ẹ̀ nínú àyà yìí àsíá ìṣọ̀kan bákan náà ọlọ́run fi pẹ́rẹ́gì òṣùwọ̀n tá a fi mọ̀tàlá lápọ́nlé lọ́dọ̀ rẹ̀ talẹ́ni yìí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run fi lélẹ̀ nu aya yìí náà tọkítà bá ti rìn ń bẹ̀ á mọ̀ gbọ́ yé torí pé yorùbá sọ pé ó kọ ọmọ òun náà nìjánu ọmọ ìmánì tọ́lọ́wọ́n bá fi pilẹ̀ aya yẹn òun nìjánu gbogbo ẹni tí ń bá ń gbọ́ ọ̀rọ̀ Allah subhanahu wa tí ó sì jẹ́ ọmọ pé ọ̀rọ̀ ní báyìí ṣe tẹ̀lé ni ẹni tó bá jẹ́ ní ti ń ka ní ẹ̀tọ́jú ní mímọ̀ ni ó fi mọ̀ pé bọ́lọ́hún ṣe sọ bẹ́ẹ̀ la ṣe sọ bá nẹ́bí ṣe tú bẹ́ẹ̀ la ṣe tú bẹ́ẹ̀ la ṣe mọ̀ fi tó àwọn èèyàn sọ́nà. alákọ̀ọ́kọ́ síwájú ká tó gbọ́ àwọn okùnfà ni tó fi táyà yìí fi sọ̀kalẹ̀ gẹ́gẹ́ torí pé àwọn tí wọ́n ti ní àwọn nǹkan yìí lára tí ìmánì ń bẹ lára wọn wọ́n sì mọ̀ pé abẹ́ àsíá tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ wà àsíá yọ̀ kan ṣoṣo náà ni kí ni wàá ní fahiya ọba lọ́kan ṣoṣo fi jẹ́ pé nínú ohun tó ń pè ní òpó ìgbàgbọ́ ohun tó ṣáájú ń bẹ̀ òun náà ní ìnígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bá ti fẹ́ẹ̀lì ń bi ìnígbàgbọ́ nínú ọlọ́wọ́n ọba al-imanu kò lè paasi níbi ti àwọn ti kò ní paasi kò ní pass gbogbo àwọn nǹkan yòókù if you fail one you fail all ni torí pé ìnígbàgbọ́ nú ọlọ́run allah subhanahu wa ta'ala òun ni yóò jẹ́ kéèyàn mójú táwọn yòókù bẹ́ẹ̀ lèèyàn bá tó wá ti wá sí òpó ẹ̀sìn márààrún èèyàn ò ní rí mú wá ló fi jẹ́ pé bẹ́ẹ̀yàn bá ti jẹ́ pé ó ní arkanul iman mẹ́fẹ̀ẹ̀fà pé lára rẹ̀ kò ní rẹ́kọ́ọ̀dù bí wọ́n rìkọ́ọ̀dù sẹ́ẹ̀rì rẹ̀ sí fún eléyìí làṣẹ àkọ́kọ́ tọ́lọ́run fẹ́ kábẹ́ ń bẹ̀ àṣìá yìí tó yẹ kó gbọ́ ọbẹ̀ lábẹ́ rẹ̀ yìí ọwọ́ aga àṣà tawhid ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo ìmọ̀lọ́run kan ṣoṣo ìfijọ́sìn fún fóun nìkan ṣoṣo eléyìí ga ju ráháyà tafakhur bil ju àṣìá kéèyàn sọ pé ẹlẹ́yàmẹ̀yà Ebola wa èèyàn e dúdú lẹ́yìn kódà ó ju ìṣefáàrí pé ìlú báyìí là wa ìlú báyìí lẹ́yìn lọ kódà ó ju kéèyàn ó pé Yorùbá là wa igbó lẹ́yìn lọ haúsá lẹ́yìn fúlàní lẹ́yìn ẹlẹ́yàmẹ̀yà ti ran àṣẹ àtàwọ̀hìd pé nǹkan jọ kó wa pọ̀ tọ́kí ẹnìkan ṣoṣo lọ́jọ́ dá wa tẹ́nìkan kan ọjọ́ tá a sì lè fi ìròyìn ẹnìkan ṣe ìròyìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó kọ rẹ̀ nìkan ijó kọ tiẹ̀ yọ̀yà mọ́ jẹ́rú fún ni. bẹ́ẹ̀ ni pé òrùlé ilé wa tá wa bí wà lábẹ́ òrùlé ìmọ̀lọ́wọ́n ọba lọ́kan ṣoṣo ìsìfijọ́sìn wa fún lọ́kan ṣoṣo torí gbogbo àwọn eléyìí tá a bá kà bóyá ẹlẹ́yàmẹ̀yà tàdúgbò ni ìlú sílù ni ìrẹsíran ni àwọ̀sáwọ̀ ni ẹ̀ẹ́n kọ́lọ̀ báyìí làwa jẹ́ àbí sẹ́ báyìí lèmi ń ṣe mo fi pàtàkì jẹun tí ò ṣerú sẹ́ báyìí lọ iṣẹ́ ọ́fíìsì làwa ń ṣe àwọn kan ń gbé kò ní àwọn kan ń rulẹ̀ ní àwọn kan ń ṣe kí ni kan gbogbo ẹ̀ pátá fakulluha ja'iliyatun umya ariyatun anil islam fakulluha dhahifa wa dhahila gbogbo àwọn tá a kà yìí àìmọ̀kan ni ìwà òpè ni ni wọ́n mú yẹn mọ́ fa àwọn nǹkan yìí ṣe fàárì ìwà apẹ̀yẹn sì fọ́ lójú òun náà ni bẹ́ẹ̀ sì ni ìwà apẹ̀yẹn wà ní hòhò kò sásọ lára rẹ̀ aṣọ ẹ̀sìn kò sí lára rẹ̀ walibasu taqwa khayrun kò sásọ payọ́ ọlọ́run lára rẹ̀ lèyẹn wọ́n fi jẹ́ pé àwọn nǹkan yẹn ìmọ̀ gun àwọn èèyàn èèyàn gbó kọtí èsì ta rẹ̀ fún rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn tá a kà yìí tó bá jẹ́ pé abẹ́ òrùlé rẹ̀ lèyẹn bá wà tó fẹ́ mọ́ fi ṣe yẹn ń ga fakulu hazahifa tó bá ní nǹkan wà muzayaf aw zahifa gbogbo àwọn nǹkan yìí nǹkan tí wọ́n mìsì mọ́ra wọn ni ọmọ ẹrú ọmọ ọlọ́lá ó lè fẹ́ ẹrú tó bá ti fẹ́ ẹrú ẹ̀jẹ̀ ẹrú àti tọlọ́lá ti ṣe kíni ó ti rò kọ́ mọ́ra wọn àdúgbò kẹjọ ń wò kó àwọn ọlọ́lá jà wọn àdúgbò báyìí lọ tọmọ yín bá ti lọ fẹ́ ládùúgbò yẹn ó ti àwọn tẹ rò kó wọn jẹ́ nǹkan ẹ ti rò kọ́ yín ẹ ti miss ẹ ti kó lọ́ọ̀rì jìnnà originality ohun tó rò pọ́ pàtàkì yẹn ó ti kó ń bẹ̀ ìlú wa dáa jù lúbàyìí lọ tọmọ yín bá ti lọ fẹ́ nù lù tẹ rò pé ọ̀dà yẹn so ẹ ti miss pọ̀ pẹ̀lú ibi tí ò ṣe kíni tí ọ̀dà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kẹ́ mọ́ á bẹ lọ gbogbo ohun téèyàn mọ́ fi ṣe fáàrí yẹn àmọ́ bọ́ lọ́wọ́ èèyàn ilé wa ilé ọlọ́ba ni àwọn mímu bẹ́tọ́ pé wọ́n ti jọba nísìn tí wọ́n bá ń kà tí wọ́n bá ń kà àwọn àrọ́mọdọ́mọ wọn ò tí ì rí bẹ̀dé láti ọdún rẹpẹtẹ gbá torí àwọn kankan bẹ́ẹ̀ náà gbogbo àwọn tá a kà yìí àwọn ìlú mi táwọn yẹn fi ń ṣe fáàrí ọlọ́mọdé kí ìlú kó wa ọmọdé ó dahoro ìlú mi ti di wọn fi ń pìtàn àbáwọn ọ̀ràn jọ pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀mí ìlú kọ burúkú níran tó pé fáàrí àwọn ń fi ó kọ̀ọ̀rọ̀ yẹn sí fáàrí tẹ́lẹ̀ ló fi jẹ́ pé abẹ́ àsíá kan tọ́lọ̀ ń fẹ́ ká wà nínú àyà tá a fẹ́ bọ́ sí abẹ́ àsíá kínni àsíá tawhid àsíá kan tí èsì yíyẹ ni kò sí nǹkan kan tó lè ti dànù kínni wá ní pẹ́rẹ́gi tó ń ka kọ́ mọ̀ gbéra rẹ̀ sí lérí òṣùwọ̀n pẹ́rẹ́gi tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa òun náà ni mizanu at òun náà ni ìpayọ̀ ọlọ́run lọ́lọ́run sọ fún wa pé inna akramakum indalahi atikọọkum nínú súrata wa yìí ní ayé ilé kẹtàlá ẹni tọ́jà ni àpọ́nlé lọ́dọ̀ òun ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó wà lákì àpọ́nlé fi maqadi sidiki inda maliki muqtadir òun náà ní kíni òun lẹ́ni tí ń payọ̀ ọlọ́run ìpayọ̀ ọlọ́run ohun tí èèyàn máa ń mọ̀ sínú ni ṣùgbọ́n mo ní atọ́tọ́ tá a mọ̀ fi mọ̀ níta kì í sún tí ọkẹ́ tọ́ka pé ẹ̀yin inú àníbi ní ń gbé ẹ̀yin inú ọkàn rẹ inú ọkàn rẹ sọ wá ní kí wà ìta rẹ kọ́mọ́dà méjì àwọn méjì yìí àwọn ni àwọn nǹkan àkọ́kọ́ tá a kọ́ gbọ́dọ̀ gbọ́yé tá a sì gbọ́dọ̀ ní síwájú ká tó mọ gbọ́ àwọn táyà ìfisọ̀kalẹ̀ bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ oyé wa torí pé tá a bá gbọ́ àwọn eléyìí yé àwọn ìkìlọ̀ tọ́lọ́run fẹ́ kì wá nínú àwọn àyà yẹn yóò lè fọ́pọ̀lọpọ̀ láti lò anabi sallallahu alayhi wa sallam nínú hadith tí a fọwọ́ bàtàr tí wọ́n gbé jáde kódà sì ń tíra at wa tarhib lè tọ́lá láàfíà wọ́n nabi sallallahu alayhi wa sallam sọ pé kullukum banu adam gbogbo wa pátá ọmọ anabi adam ni wa wa adam khuliqa min turab anabi wa adam ọlọ́run dá látara yèpẹ̀ wọ́n ni ọlọ́run wa anabi wa ni wala yantahayna wala yantahayna qawmun yafkharuna bi abaihim ṣé àwọn tí wọ́n fi àwọn baba ńlá baba wọn ṣe yẹn rìn kó àwọn baba tiwa báyìí wọ́n jẹ́ àwọn baba tiwa ni wọ́n mọ̀ sí báyìí àwọn baba tí wọ́n mọ̀ sí báyìí àlùmí ń fi wọ́n fi ń dà lúrú ẹlòmíín fi ìjọmọ àfa ń fi ń dà lúrú tó wọn ò sì fa àbóhun ti ẹ̀ fa náà kò jọ wọn níbi ìpayọ̀ ọlọ́run àbáwọn bàbá wa ló ń pò ànábi ṣé wọ́n jáwọ́ àwọn tó ń fa àwọn bàbá ńlá bàbá wọn ṣe yẹrin ni hawla yakunanna ahwan alallahi ta'ala mina ju'lan àbí kọ́ lọ́wọ́n yẹpẹrẹ wọn kún wọ́n yẹpẹrẹ ju kòkòrò yínmíyínmí lọ tọ́ ẹ pé bí wọ́n yẹpẹrẹ dé sàkó yínmíyínmí ò níbi tí wọ́n gbé ń bi òórùn ni nínú ẹ̀gbin ní ọmọ ọ̀gbìn tẹ́ pé wọ́n wá yẹ pẹ́rẹ́tẹ́ pé wọn ò ní ráyè àpọ́nlé gbé bẹ́ẹ̀ ni wọn ò sì nífẹ̀ẹ́ ṣe nǹkan àpọ́nlé kí wọ́n ké sí wọn ó rí i pé àwọn tó bá já wọn onídán tó bá jẹ́ náà wọ́n wáyé mímí kí wọ́n fi ṣiṣẹ́ eré tẹ́lẹ̀ ni pé àwọn nìna ẹ̀tún ọ̀bá sọ́ra àníbi ní ọlọ́wọ́n yẹpẹrẹ wọn tó jẹ́ pé wọn ò ní ráyè àpọ́nlé gbé tí wọn bá àyàtà afẹ́ àkọ́tọ̀ ló ń ń bẹ̀ yìí tọ́kẹ́ fáàrí wọ́n ríra wọn lẹ́rí àwọn tọ́lọ̀ ń ṣe fún wọn wọ́n wàá yẹpẹrẹ òun ní ráyè tó lápọ́nlé gbé lẹ́yìn páyì ráyè tó lápọ́nlé gbé àwọn ìtàn bá ti àárín nǹkan àpọ́nlé òun ní rẹ́ni mú wọn jáde ń bẹ̀ bọ́ sípò àpọ́nlé pẹ̀lú kọlọmọsí bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. àyà tá a wá kà àyà ẹlẹ́ẹ̀kọ̀kànlá yẹn àwọn onímọ̀ inú àwọn sọ̀hábà torí pé gbogbo àyà tá a bá fẹ́ kà tá a bá fẹ́ ṣe ìsìnbátu ìdájọ́ kẹ́nu ìdájọ́ ẹ̀sìn abọ̀dọ̀ bẹ̀rù ọlọ́run àpòkí làwọn ń tó bá a sọ wọn mọ wàá sọ pé al-ibra bi umumi lafzi la bi ususi sabab bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kẹ́ tó lè gbé e lórí ìdájọ́ nǹkan mi ẹ yẹ wò pé sọjọ́ sọsẹ wẹ́kú pẹ̀lú ara wọn kejìpá kan ẹ̀stẹ́ndì aya al-Qur'an bó ṣe wù wá ẹrú àwọn tó bá jọrú sábàbù nùsùlù yẹn ohun tó gbà lérò pẹ̀lú pé aya o kì í ṣe pé ẹni fún nìkan ló fún ni èròǹgbà kí ẹ pé kéèsì tiẹ̀ nìkan o kéèsì míì tó bá jọrú tiẹ̀ wọ́n mọ̀ lò ó fún kí ẹ pé wọ́n kẹ̀ ní gbogbo ẹ̀ ní iṣu tó bá kẹ̀ tìrí bá wọ́n mọ́ fà á lọ bẹ̀ pé òun lọ́lọ́wọ́n bá ń sọ lá bẹ́ẹ̀ kọ́ ká lẹ́kọ̀ọ́ pẹ̀lú alukur'an afáwọn ibùn abbas nínú àwọn àkọọ́lẹ̀ tó wá pé báyà yìí ṣe sọ̀kalẹ̀ ká lè mọ àwa táwa ní ọmọ ọgbọ́ lẹ́nì torí pé alukur'an ìmọ̀ ń sọ̀kalẹ̀ láwọn ayé alukur'an kódà àwọn sọ fún ànẹ́bí pé pé tọ́lọ́wọ́n níbi ṣẹlẹ̀ kọ̀ọ̀kan bá ṣe ń ṣe kínni bí ṣe ń ṣẹlẹ̀ ni. afa ibn abbas wọn jẹ́ òye wa pé aya yìí sọ̀kalẹ̀ lórí sọ̀hábà pàtàkì tá a ti júwe rẹ̀ tí ń bẹ́ẹ̀ náà tá a níbi sọ pé lọ́mọ àlìjẹ́nì látàyé tá a pè fún wa ní thabit bun qais bun shamash tá a ní ohun rẹ̀ jóhùn tí mo já gaara tẹ́rù ń bá níjọ́ ọlọ́run ní ẹ mọ́ gbóhùn yín sókè lọ́dọ̀ ànẹ́bí ẹ mọ́ yín ó gòkè tí ọ̀ jáde tá níbi sọ fún pé ọmọ àlìjẹ́nì ni ọ́ sọ̀rọ̀ rẹ̀ náà fún wa bó ṣe gbẹ́ kòró nínú àyà alákọ̀ọ́kọ́ àti èkejì tá a sọ fún wa wọ́n ní tó lórí rẹ̀ lọ́run fi sọ àyà yìí kalẹ̀ sọ̀hábà yìí wọ́n ní ó ní ó wà impaired ọlárun etí tí etí ti gbọ́rọ̀ wákùrù ń bẹ ní etí rẹ̀ èdídí ọlọ́run ní ọ̀fi azanihim wákùrù so èdídí ń bẹ lé pé ó ní àmọ́ di etí táwọn yẹn bá wá ṣáájú rẹ̀ dọ́dọ̀ ànẹ́bì dọ́dọ̀ síbi lẹ́kítọ̀ ànẹ́bì sallallahu alaihi inú masjid tó bá ti dé báyìí wọ́n mọ̀ fún láyè títí tí ó fi lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam kó lè tètè mọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn àpè àwa náà ká kẹ́kọ̀ọ́ lára nkẹ́ yìí àti ìbọ́ sínú àyà o ohun tó bí àyà táyà fi sọ̀kalẹ̀ láwa yìí wọ́n wàá fún láyè kó lè jókòó lẹ́gbẹ̀ẹ́ anabi kó lè mọ́ gbọ́ ọ̀rọ̀ ni fúnra rẹ̀ ọwọ́ apẹ́ẹ́dẹ́ sọ̀látùl fájìrì lọ́jọ́ kan tí í ṣe àṣùbà ọbaraka ẹyọ kan lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ngba anabi salamu tán asọ pé nùtọ kọmọ ní kótó anabi kásùbà àti anabi mọ sí ìdánilẹ́kọ̀ọ́ ló bí irú ìjọta anabi ń sọ àdísì fún wọn pé ẹdí súnà mi mú tọ́lá anabi bá wọn sí wáàsí gẹ́gẹ́ bí wáàsí ẹni tí ń ṣe kíni bí wáàsí ìdágbére níjọ náà lọ́n táwọn pé abo òní mọ́ ni wà anabi àti ìtànàbí ń fún wọn pé ta lọ́lá yín inú súnà anabi ni pé láàárọ̀ torí pé ànábì sọ pé àwọn èèyàn mọ̀ ọ́ sùn ní mùsùlùmí wọn mọ̀ ọ́ jí ń kèfèrí ẹlòmíràn mọ̀ ọ́ jí ní kèfèrí yóò sì mọ̀ ọ́ súlẹ̀ ní láti ṣe tẹ̀jìdìdò ìmáàni wọn lẹ́yìn tó bá ti ṣe sọ láti tán tí wọ́n ṣe gbọ́n ànábì tó máa bá wọn sọ̀hábà sọ̀rọ̀ tí yóò sì ní jẹ́ pé yọ́ gbàsìkò wọn. nígbà ànábì sallallahu alaihi wasallam kí sọ̀látò sọ́bọ̀ ìtàn sẹ́wọ̀n kóhun sí omi ṣe ẹ̀yọ̀ kan bá ànábì ṣe sálámù tó yọ parí kínní òun ò tí ì parí sọ̀láàtì tiẹ̀ sábìtù bùnú káyìsì àwọn yẹn ti wá jókòó láwọn àyè tí wọ́n ti gbọ́rọ̀ ọlọ́run ká kó ti jókòó mọ́sálásí kún débi pé òǹkàlùkù ń bẹ láyè débi pé àwọn mímẹ́ tí wọ́n ti dúró tí wọn ò ráyè jókòó táwọn dúró ìgbà tí sábìtì bùnú kẹ́sì parí sọ láti tiẹ̀ tó múra kẹyọ̀ kan tó kù wá ńgbà ẹ̀kọ́ èsì mọ̀ ọ́ pé tọ̀ inú wọn mọ̀ ọ́ fún yẹn kó tó ń bá ti mọ̀ fún yẹn láwọn opportunity kan ìyóò ti wọ́n náà ẹ̀kọ́ ẹ̀kún ó ti mọ̀ ìbá sọ pé tàfẹ́sàhù tàfẹ́sàhù tẹ̀sán kọ́yà náà ti wá pé tí wọ́n sọ fún yín pé ẹ fáwọn ẹ gbàyè fáwọn yẹn ní ìsákìlà làkún tafassahu fil mata ayo kọ́ni yafsahi Allahu lakum so àti so ẹ fún ọyá ẹ fún ẹ tafassahu ẹ fún mi láyè ẹ fún mi láyè wọ́n máa ń fún láyè títí tó fi súnmọ́ ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó fi kú ẹnìkan láàrin òun sá anabi sallallahu alayhi wa sallam onímọ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ anabi gbatigbati báyìí ẹ wá kú ẹnìkan tí ó fi wà láyè ibi tí wọ́n wà. Thabit bin Qais bin Samath ọwọ́ aṣọ fẹ́ni yẹ pé tafassahu sún fún mi yẹra kì í jókòó níbi tí mo jókòó sí ah ẹnìyẹn ni kọduwọjá tu majlisan kọduwọjá ta majlisan fajlis ah o ti ráyè mọ̀nà bí wà náà jókòó nbẹ náà tábìtì wa jókòó ṣùgbọ́n kí ni mọ̀gọ́dọ́bẹ̀ ni lẹ́nu tí nu ń bí sàkó tí nu bá sì ń bíyàn ìyẹn bọ̀dọ̀ sọ̀rọ̀ àwọn tí ó sọ nígbà tó jókòó tán ẹnìyẹn ò kó láyè ìyẹn bí tí wọ́n jókòó sí fún un ibi tó wá jókòó sí ẹnìyẹn wà wájú ẹ̀ ni wọ́n ń bi àwọn tí wọ́n jọ jókòó pé ta lẹ́nìyẹn rí ta lẹni tí ò fún mi ní. sábẹ́jì ń bi àwọn tí wọ́n jókòó ẹnìyẹn kọ̀ mọ́ bọ́yá ẹnìyẹn ò tí ì mọ́ tí wọ́n ti gbogbo tí ó jẹ́ pé gbogbo yín fún mi láyè òun fún mi láyè wọ́n wá ní kọ́ọ̀lù fúlẹ́ẹ̀n wọ́n ń lágbájá ni. tàpẹ́ nu súnà tí wọ́n bá pàdé àwọn èèyàn bàbá ẹni làá mọ́ kì kan ni ṣùgbọ́n tọmọkédé bá ti hùwà kan àbí èèyàn bá fẹ́ wọn kẹ̀ dákọ̀ pé ọmọ lágbájá kọ́ ni wọ́n lọ dákọ̀ ya rẹ̀ àsìkò tí wọ́n ti lọ kí i kàn ìyá ní ti ní nǹkan tó bá dé ẹnìyẹn fẹ́ mọ júwe pé mo mọ̀ tán bí wọ́n sì fẹ́ ìyá gbogbo àní ẹ̀wà sí bẹ́tẹ́lẹ̀ máa ń sọ̀rọ̀ ọmọ táyà fẹ́ ya rẹ̀ àti kẹ̀kúsẹ́ tọ́lá àwọn tí wọ́n bírú àwọn ọ̀tẹ̀ lọ́dún ẹlòmíì kì í ṣe pé ìfimọ̀rírì òrì ọlọ́run kọ́ ìfisegà yẹn pé àwọn tá a mọ̀ pìlẹ̀ wọn sàtìmọ̀ kó wọn ti bẹ̀ fún anabi ọlọ́run kan náà pé alam nurọ̀ bí kàfíìn náà wàlíì dání wàlàbí stafíìn náà mìíràn ọmọríkà sinin wọ́n tó ń bá wà ń wí fún náà tó bá fẹ́ jí sí ọlọ́run ó ti mọ̀ pé bákẹ́ náà kí gbogbo ẹ̀ darí ó wá sọ bẹ́ẹ̀ ó béèrè pé ọmọ ta ni rí wọ́n dáko ẹnìyẹn pé lágbájá nìyẹn náà fúnra Thabit bin Qais ó ni ní bon fulanet ọ̀dà kọ pé ọmọ bàbá wa ní ọmọ lágbájá wọn torí pé ìyá ẹnìyẹn nígbà jahiliya nígbà tí wọn ò tí ì gba Islam ìyá ẹnìyẹn ìyá kan tó jẹ́ pé kò fẹ́ fi bẹ́ẹ̀ ni pé background rẹ̀ ṣe díẹ̀ bó ṣe dákọ̀ ẹ̀ pé ọmọ lágbájá kọ́ ni fastahya rajul arákùnrin ojú wa tì í ọlọ́run àwọn òbí tó fún wa ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn láyé àtàlìkìyàmà ọlọ́run sì jẹ́ kí wọn àwọn tó kù náà ọlọ́run wọn parí ẹ̀ sórí islam ojú wa tì tinú rẹ̀ ń bàjẹ́ pé a ńgbà tó rí bẹ́ẹ̀ ọlọ́run wa sọ àyà yẹn kalẹ̀ ńlọrọ tí a fa wa Ibn Abbas àwọn míì ní ó tún ní sábàbù míì tó fi sọ̀kalẹ̀ okùnfà míì bí a fa wa Dihaq wọ́n ní ọsọkalẹ àwọn wàfdù Tamim wọ́n ní wọ́n mọ fi àwọn tọjá àwọn atalika àwọn aláìní inú àwọn sọhábà sí yẹ̀yẹ́ inú àwọn aláìní yẹn inú wọn ní Amaruwa Habab Ibn Fahira Bilal sàkóyè Bilal ní ẹni Abisinia ní Áfíríkà ní Ethiopia nílùú wọn ẹ̀yin tẹ àtọ̀ wọn rìn wáyé kí wọ́n mọ fi wọ́n sí ẹ̀yẹ́ pé ẹ̀ ẹ̀ wọn ò lówó Suhaib Salman wọ́n máa fi gbogbo wọn yẹn sí ẹ̀yẹ àwọn ọba ní tẹ̀mí mi yẹn wọ́n máa fi àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ pé wọ́n ní background tó ṣe díẹ̀ yẹn sí ẹ̀yẹ wọ́n ní mọ́bẹ́nu tọ́lọ́ fi sọ àyà yìí kalẹ̀